Ha! Congratulations to Baba Alebiosu. Finally, wọ́n ti fi five point five million naira tán rí gbà lórí platform Pastor Agbala Gabriel sí ṣọ́ọ̀pù Frozen Foods. Wow! This is great adúpẹ́ lọ́wọ́ pásítọ̀ àgbàlá náà fún iṣẹ́ takuntakun tó ń ṣe fún àánú tọ́lọ́run tún ní kí bàbá Alebiosu rí gbà láti ipasẹ̀ platform wọn ẹ̀yin èèyàn mo fi pé ẹ Baba bàbá Alebiosu ṣáá gbajúmọ̀ òṣèré tíátà yorùbá tó ń sunkún ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ pásítọ̀ Gabriel lọ́jọ́sí five point five million naira tí wọ́n rí gbà nígbà yẹn wọ́n ti fi owó yẹn wọ́n ti fi sí ṣọ́ọ̀pù tọ́kì ráìsì òróró àti nǹkan tẹ́nu ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ míì lọ hmm, this is great congratulations to baba Alebiosu àjẹ́ a Ma wà o. ẹ káàsán ẹ káàsán baba Alebiosu mo ti kọ́ gbọ́kadà kọjá mi mo ti wá padà gbé àbójú mi ń tàn mí jẹ nígbà tí mo rí kinní bánáì Ah, èmi náà ni. ẹ̀yin náà ni. èmi náà ni. Ah, ah. ṣé ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ bá wọn gbogbo àgbáyé sọ tágbàlá Gabriel gbé yín jáde. mo ti bẹ̀rẹ̀ àgbà tí owó ti wà nílẹ̀ tí wọ́n ti kó lé lọ kò sí nǹkan tí mo lè ṣe náà ju kí n bẹ̀rẹ̀ lọ yọ̀gbọ́dọ̀ fákòókò ṣòfò. Eh, ó yà mí lẹ́nu àmọ́ kinní kan ló yà mí lẹ́nu bàbá ẹ má bínú a máa ń gbọ́n tẹ bá fẹ́ lọ ya fíìmù ẹ máa ń lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì àmọ́ kí àwọn nǹkan báyìí kò ń ṣe ohun tí nǹkan lè fi sílẹ̀ sàn báwo lè ṣe ń ṣe. kódà bí wọ́n bá ní n ó lóṣù kan ṣe mọ̀ pé béèyàn bá ti lóbìnrin lẹ́ẹ̀dẹ̀ tó sì ṣe pé ìyàwó èèyàn lèèyàn fẹ́ pé n bá lọ bí n bá lóṣù kan ìyàwó mi ò mójú tó bí bí nìkan ṣọ́ọ̀bù wa ní tó ń bẹ lọ́ọ̀kan ṣọ́ọ̀bù méjì mọ́ jápọ̀. Ah! àmọ́ ẹ má bẹ́ẹ̀ sọ àwọn èèyàn máa le o kíní kan ló social media hmm. Hmm, lẹ́yìn ìgbà tí Àgbàlá Gabriel gbé yín jáde yẹn tó yẹ bí nǹkan yẹn lọ fara gan tẹnìkan lọ yà yín mọ́ bí ìgò ọtí kan báyìí tán ní owó tẹ̀ gba ẹ lọ fi mọ́ ẹlẹ́kìn. ṣètò lórí ibú kan ní owó tí wọ́n gbà fún mi ẹnìkan mo fi mu àwọn ń ṣe oore nílé ìta wọn ni kò mọ́ mọ́ wọn ń ṣe oore ó lè gbé ìgò sí ọ̀kan ọ̀dọ̀ mi ọwọ́ àyà ó lè post ó ní ẹ̀wọ̀ owó tí wọ́n fún alẹ́ bí oṣù ẹnìkan ní lọ fi mọ́ àwọn ọ̀ràn Ah, ẹ má ẹ má bínú jẹ́ ń túwò kínní náà <laughs> àwọn èèyàn wá yà wèrè gan bàbá ọlọ́run máa fún yín ṣe o ẹ máa ta ẹni tàtà short ojú òní tì í ilé yìí gan yóò tún máa wá àwọn èèyàn lórí láti ṣàánú ẹ̀dá tó tèmi ò bá kọjá ládùúgbò yìí nísìnyí mi ò ní mọ̀ pé nǹkan tó tó báyẹn ti. Ah, ah, tó ẹ̀yìn ọba wa mi ní ìsìn tí mo bá lọ location ibi tí mo ti bá mi. ibi tẹ́ máa wà ní. bí ọ́fíìsì lọ jẹ́ ó sì jẹ́ ṣọ́ọ̀bù tá a ti ń tajà ẹ ṣà ẹ má bínú kí kí swíìtì gan kí ló kọ gan torí mi ọ̀tọ̀ ní ibi tẹ́mi lọ́mọ ẹ̀ kí n tó rí bánà yìí. ẹ ìfẹ́ sowápọ̀ ni ìfẹ́ sowápọ̀. ìfẹ́ sowápọ̀ ṣé randa náà lè randa náà tó randa mo gbàdé bí o. randa náà la dé pé abẹ́kúta ní randa. tí wọ́n bá jà ti dé randa yẹn kí wọ́n sọ pé èèyàn lọ ọ̀dọ̀ alẹ́ bí oṣù. èèyàn fẹ́ ra tọ́kín èèyàn fẹ́ ra gbogbo nǹkan. bẹ́ẹ̀ni ó bára tọ́kì ó ra ṣíkìn ó ra ẹja gbogbo rẹ̀ náà la ní ó dàbí èyàn ó bára pọ̀nmọ́ pọ̀nmọ́ wà béèyàn ó bára ráìsì ráìsì wà ó bá ṣe pé òró nù eh, eh, òró nù ó sì sàwọn tí wọ́n. sẹ́yìn náà lẹ́tún mi. ọlọ́run máa fún yín ṣe o ẹni tàtà ṣọ́ọ̀tì o ẹni mọ̀ọ́ṣì o ẹni oṣù onímọ̀yìn èyí tẹ́ ṣe ìyàlùbárí kí o máa wọ̀ agbá ọlọ́run tẹ́ ṣe owó lẹ́fi ṣe ọlọ́run jẹ́ kẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ owó ojú oní tí. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun àbí eh, ẹ ra tọ́kì. Ah, ẹ̀rà ṣíkìn. bóyá mo lè padà wá mi mi mọ̀ pé mo mi mọ̀ pé ẹyẹ ti wà ń bí ọpẹ́lọpẹ́ bánà yín ló yẹ ká mọ̀ pé ẹ wà ń bí báyìí. bọ́bá ṣiṣẹ́ gba ẹ fẹ́ ra àtòkò àní ah. sọ́bọ̀ndé yóò mú síláàkì ẹ̀yin sọ́bọ̀ndé wà. Ah ojú òní tá gbàlagéwẹ̀ kò ní mú òṣì. àmì ojú òní tí wọ́n wá gbàlagéwẹ̀ ni o ah. tí n bá tó wá mọ̀ yín dé sáìtì tí wọ́n ní kí n tó kọ́ nínú owó náà ẹ̀ tún bẹ́rí fún àwọn àgbẹ̀. ẹ tútù ṣe nǹkan mi rẹ ah, ah, eh, yàtọ̀ sílẹ̀. àmọ́ ti balé tí wọ́n mú mi lọ́ngbà náà tí wọ́n bá mi débẹ̀ bó ti bá dé lẹ́vù wọ́n ti gba lẹ́vù ẹ̀. Hmm, ọlọ́run wọn fún iṣẹ́. okùn kákan o mọ̀ pé elédùn àwọn tó ń ṣe bá ṣe kàn hmm, tóra ti fowó rajà ẹ máa wá kẹ wá bá mi. àwọ̀ alẹ́ bí oṣù fóṣìfò ló lọ fàáfàá.